ay, ay, ay. sára rẹ̀ dá pẹ̀rẹ̀ àjàṣẹ́. day now. I beg, I beg, do quick, I beg, get job. Alpha, complete the plan now. Mi tètè rọ̀kadà ni. Kò sí wàhálà, Alpha, where the package? Ah, that room Wíìdì calm down for our Wíìdì now. She dey do the she see, she no dey share. Not molester. Idiot. Crazy. Having fun. Just having fun. What's the fun is that? Oh. Ah! We stop now. Ah. Inga now. Stop, mi oh, ò I'm not interested. Oh, money, ń jẹ bẹ́ẹ̀? Oh, ah. Ah, Gbẹ̀ngà okay mom pẹ̀lẹ́ ṣé kí n bẹ ra energy drink. mi ò fẹ́ wà ókè. ẹ kí ló wá fẹ́ gangan gbẹ̀ngà. I want you to change and be more responsible. Got some mo fẹ́ I'm trying. So Tumipe, try harder. think I am. Oh, dẹ̀ mọ bó ṣe bá mi o. Ó mọ bó ṣe bá And you promised to be with me till the end of time. Why are you now doing this? Tomipe, I love you so much. I love you, Binka. I love you and you know this. I love you. But gbogbo help ẹ. It will not end well. And you know that. Nǹkan tó end Stop doing this to yourself. I want you to change and be a better version of yourself. Tumipe, I love you so much. I love you too. Then let me help you. please. To me, pay. Because that is who I appear to be now. But like every other person, I have my story to tell. you sent for me. Um, ṣé o gbàgbé? Ah, ọjọ́ wa ni. ọ̀la by 10 a.m. 10 a.m. mi understand mo ṣáà ti rán ẹ létí láti last week. Jesus Christ um, sorry èmi àti Jíò a ní program tá a fẹ́ attend lọ́la mi dẹ̀ tí mo time ti máa ṣe tán but, but babe why why to ṣe ṣe báyìí now no but for Christ's sake you should know we have doctor's appointment tomorrow why why all this. we can reschedule. reschedule I am very sure you know how difficult it was before I could get this, this doctor's appointment especially this particular doctor. Poet, if I may ask you, why are we seeing another doctor? Because we want a child, obviously kí ló dé tí a fi gbàgbọ́ wá sí ọlọ́run lọ́wọ́ ọlọ́run ló ń sọmọ kan ṣe dókítà èmi àti ẹ àti wí two different specialists same result all the time Nothing is wrong with us. There we go again. Nothing is wrong with us. But yes, this is the fourth year in this marriage without any child to show for it. See, Olatoye, you know what? This is not even about you. It is about me. And the pressure is getting too much. Pressure from who? Eh? Ọlọ́run ló ń sọ ọmọ òkú ń At the right time, Ọlọ́run á ṣe ọmọ tiwa. Ọmọ alálùbáríkà, Ọlọ́run Um, darling, look, please, I beg you. I'm To be okay? the same particular doctor. There's no problem, okay? akọ̀mání láti fi ṣẹ́dọ̀ ni but èmi nígbàgbọ́ I have faith that Almighty God that we serve ó máa fún wa lọ́mọ tiwa at the right time okay so please I don't want you to feel sad I don't want you to cry just let's put faith together okay. Amen. You know what? Let us pray. In Jesus' name. Amen. In the mighty name of Jesus. Amen. Father, Lord, we want to say thank you. Thank you, Lord. Onítọ̀hún wọlé ta ni o. jáde láyé. ọlọ́run ṣe é mo dúpẹ́ pẹ̀lẹ́ Joshua. Mami. Bàbá Fadé ńkọ́. Eh ó ti tọ́dún márùn-ún tí yẹn ti ṣaláìsí ó ti filẹ̀ ṣaṣọ búra. Hmm. Hmm. Hmm. Oh. Joshua mama máa gbin mọ́ ọpẹ́ ló yẹ ká máa dún fílẹ̀dùà ó yẹ ká máa dúpẹ́ ni o ọ̀rọ̀ wa tọpẹ́ òjọpẹ́ lọ. ọkùnrin dúpẹ́ màámi ṣé gbogbo ìgbà tí mo lọ ń bi tó fi mí há sí náà mi ò fi gbà kan fọlọ́run lẹ̀ nínú dáradára ká máa dúpẹ́ ìgbà tó bá tún da nídàkejì náà ká máa dúpẹ́ ni ah, bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lájọ débẹ̀ ńgbà kan náà èmi àgbókùn wọn jáde èmi àṣàìsàn àkú. Hmm àwọn míì wọn ti dájọ́ òmìnira wọn síwájú hmm. wọn á kú kan tó gbòmìnira hmm. èmi rè lẹ́nu a lọ adéláyọ̀ àtàlápíà kàbá dúpẹ́ kàbá dúpẹ́. àmọ́ Joshua ewu ni gbogbo eléyìí tó wà lápò ah. kò sí ń bẹ̀ kó tó lọ. ẹ kò parọ́ eléyìí ni Yorùbá ń pè ní tó bá kọjú ẹ ẹ kò ta tó bá kẹ̀yìn sí ẹ kò nìkan kò tẹ̀rù ara ẹ pa hmm. ọ̀rọ̀ pọ̀ ń ọ̀rọ̀ pọ̀ ń lè ṣe àti survive ojú <laughs> tó ṣàmà dúpẹ́. ṣàmà hmm. dúpẹ́. kí n wà ní ṣíṣe báyìí ibo ni ká ti bẹ̀rẹ̀. màámi okú sọ́wọ́ ọlọ́run okú sọ́wọ́ yín o okú sọ́wọ́ ọlọ́run okú sọ́wọ́ yín bí mo ṣe rò rèé bí mo ṣe rò rèé o màámi. Ahi ahi ahi ahi ahi ahi ahi ahi ahi ahi ahi ahi ahi ahi ahi ahi kò má sóhun tójú onírè tán nílùú tó ná bá tó ní jòyè ọ̀gẹ̀dẹ̀ ń bá jẹ́ àlò ń pọ́n o. Oh, anyways, I've got it. Kí ló dé tàǹpé wá bàjẹ́ yan gan? I'm okay, I'm fine. Wow, mo ṣe ròyìn mo ṣe bẹ́ẹ̀ ṣá, wọ́n ní téèyàn bá jẹun máa ṣe normal. Nice. Can I get your contact, please? Nah, nah. Anytime I need you, I'll get you. Uh, take care. Sister Me. Temitope. What are you doing here? Báwo lo Sister Me, And and why are you why are you dressed this way? I have to dress this way to gain access into this place. Sister B. Sorry, Lowe. Why? Sister B? You will ayé wo lẹ ń gbé? Irú wo bẹ ṣe Sister B. ìgbé better tẹ̀ you for òfògbò fún Jésù. You refuse to pick daddy's call. Ẹ become kọ́ ọmọ Why? Why, sister B? Why? Tell me kúrò níbí báyìí kúrò níbí báyìí ha ló ṣe débi torí Ọlọ́run. Eh, eh. sísítà mi ṣe kó orúkọ yín ròyìn Jésù tó mí pè ní wọ́n sọ yín sísítà mi please kó bá kan. embarrassing mi kúrò níbí báyìí. mo ní káwọn èèyàn gbẹ wọn ta o. sísítà mi jẹ́ ká máa lọ sílé please kó bá kan. Come back home, please, sister mi. Kúrò bí, nísìnyí jésù tóbi pọ̀ jésù tóbi pọ̀ jésù tóbi pọ̀. ọmọ kásìkò ṣìdé dúdìdú màámi màámi ah. eh. ògo ni f'Olúwa lókè ọ̀run mo ní màmí wa gbà lọ ọkọ ah, màmí. Joshua ṣé dáadáa ni adúgbò wa mi. mo lo ti ń bọ̀. Ah, chọ́ọ̀chì ni màá lọ. Ah, àkúsìn ni. chọ́ọ̀chì pásítọ̀ K kan náà. Hmm. ọ̀dọ̀ pásítọ̀ K ló lọ ah, àkúsìn ni. ọlọ́wà gbàdúrà wa ojú òní ti wà. àmín màmí. Jésù àṣà látìlẹ́yìn wa. àmín màmí kò ní fi ọjọ́ kan báyìí kó fi fi wálẹ̀. àmín àmín jésù. pẹ̀lẹ́ ọkọ mi. yes ma. kó àtàárọ̀. ìròyìn ayọ̀ ni mo ní fún yín màmí. ṣé ń pé mo sọ fún pé ọkọ àkànní nípa máa gbé mọ́tò kan fún mi kí n sì máa rí nǹkan fi pawọ́ dànà. bá a ṣe ṣoore ọ̀fẹ́ tán ní chọ́ọ̀chì lọ gbé mọ́tò yẹn lé mi lọ́wọ́ oh. kọ́kọ́rọ́ ẹ̀ dẹ̀. àkànní. wọ́n fún mi mọ́tò màmí. àkànní gbé mọ́tò fún ẹ. ó gbé mọ́tò fún mi kẹ̀bá mi dúpẹ́ o kì í ṣe mọ́tò kékeré o wọ́n bá ń bá rí ẹ̀ wá ni pé wọ́n ní kí n lò fúngbà díẹ̀ kó lè fi mí lọ́kàn balẹ̀ lẹ́yìn yẹn kí n máa dáwọ́ ẹ̀ lóṣooṣù as an instrument tí n bá ti wá sanwó ẹ̀ tán kí n máa gbé mọ́tò lọ. bá mi dúpẹ́ lọ́wọ́ wọn máa ń. Àkànní ò hmm. ṣe okú ọ̀rọ̀ ọmọ ìyá iléeṣẹ́ ò lè jóná ọlọ́run àtúbọ̀ máa bá mi gbé ọwọ́ ẹ̀ sókè àdánwò kéré ó tóbi kò ní dènà ọ̀nà àkọọ́lẹ̀ àmì máa mi ó ṣe ògo ni ibi tẹ wá fàdéhùn sí kò má déhùn bẹ́ẹ̀ ló dáadáa ọ̀nà àrùn wà lọ́wọ́ máa ń ti bọ́ ọkọ mi òkà ìjíjẹ ń kọ́ báyìí. Ah, má mẹ́wọ̀ ẹ má ṣe wàhálà. Ah, ah, èmi ti ṣe oúnjẹ oúnjẹ náà ni mo lọ wo ebi bíi tí mo jókòó bí èmi náà ṣe dé láti ṣọ́ọ̀ṣì ní tí mò ń ka báíbù. nígbà tó bá ti tó bá ti rẹ́dì. fóònù ọmọdé yìí ò lọ tí mo dẹ̀ instructor wípé ó ń láti wá sí sáfíìsì lénìí kí lẹ máa sọ fún tómi pé tó máa ń gbọ́ nǹkan tó bá wùn láti ṣe ló máa ṣe. everywhere she see she no dey ó sára rẹ̀ dá pẹ̀rẹ̀ àjàṣẹ́ àdúgbò. ẹ ṣe try kẹ́ pé nọ́mbà ẹ̀kejì. Jésù agbàkóso ayé ẹ̀ Jésù agbàkóso ayé ẹ̀ bẹ́ẹ̀ yé ni pé kó wá sí chọ́ọ̀chì dandandan tó bá wùn láti wá ló máa wá tí ò bá wùn kò sí nǹkan tá a fẹ́ ṣe sí kọ́lọ́hún gbàkóso ayé ẹ̀ ni ẹ fílẹ̀ tó bá tásìkò á wá. tó bá tásìkò tó fẹ́ wá ó máa wá mọ́mí mo fẹ́ kẹ́ bá mi sẹ́ǹsì pé mo ní kó rí mi ọ̀nfẹ́lẹ́lẹ́ ọ̀nfẹ́lẹ́lẹ́ she must come to me. mo ti bọ́ máa jíṣẹ́ fún but i be ti ready láti jáde ni. yes mo ti ready láti jáde ṣùgbọ́n àbí pé ní ni wednesday ni i need morning programs by eight a.m. oh th that's true that means I'll have to pack your breakfast so o ma fi ṣe take away. oh yes um, you have to do that um, ṣé o máa bá mi ní church kájọ lọ sí hospital ni or o máa lọ fúnra ẹ. um whichever one is fine by you just anyone. Oh, okay. okay fine tó bá ti ready. okay you know, give me a call. Yeah, we'll wá bá in church. okay. or aṣáàmọ́ta ṣe máa you know sort that's fine. all right thank you so bá mi park oúnjẹ yẹn. sure. o ṣe. sìn mi ò rí níbo ló wà. chain èmi ò rí chain kankan. o rí gold chain mi. no. oh no stop it jare don't even try to pretend that chain is over five hundred thousand naira mi ò dẹ̀ lè afford láti lose it. excuse me lady are you trying to tell me that pé me mo jí chain ẹ. jare stop it stop it. can you stop all this can you can you stop what's wrong with you kí ló máa ń ṣe ẹ ganan. Jaiye. ó mà láyà o òun fi olè lọ mi pé mo jíjẹ ni ẹ. èmi àti ẹnìkan la jọ ń gbénu lé èmi àti ẹnìkan la ń sunú lé and if that change you get missing it is you who stole it. Are you trying to tell me that Emi Mojigo, I'll beat you hell out of you if you dare accuse me again? <laughs> You want to eat me? Jaiye! beat me try it. lady enough is enough right now o ti tú ẹ ṣùgbọ́n. a ní kò try it. and i'm telling you you need to get out of my house now get out of my house come in. olè ìka àbàyà gbẹwìrì máa ń jẹ́wọ́ àwọn èèyàn tí mo jẹ́ fún ẹ ọ̀gá náà mi wò. bitch náà mi wò. get out of my house bitch. kó o ìka. bitch kí n kò fẹ́ yẹ. ṣé o máa kọlu bó ṣe rí kíkà àgbáyà òde òde. get get get out of my house get get get out of my house get get out. má jẹ ìrírí ẹnu lẹ́rìí mọ́ o ah look at this bitch talking to me èmi jí gold all because of five hundred five hundred thousand owó ṣí. So where are we heading to, please? Um, please use your map. Oh, okay. it's <laughs> alright. My bad. э, kí ló dé tí ẹ ń pa ọ̀rọ̀ lọ́hùn. o ẹ má bínú mi mọ pé ẹ lísìn sí ọ ẹ máa dá padà síbẹ̀ sí máa dá padà síbẹ̀. tí ọ̀rọ̀ lọ́hùn ti ń tàyàn létí rẹ̀. ṣé kìí ṣe pé bínú. no no no ẹ má bọ́ okay. ẹ jọ um, bá ṣe ń lọ yìí ẹ jọ ẹ máa kọ́kọ́ gbé mi yà sí. Si church kan tó wà níwájú ìbílẹ̀. ok same to same towards ibi tá à ń bẹ̀rẹ̀ náà ni àbí. yẹ yẹ màá kọ́ àjúwe fún yín tá a bá ti wà closer. oh very well it's okay ma'am. All right, okay. The command is looking, parks the side, sorry. Double packet. Okay. Ah. All right, madam. Actually, mm. take time. Okay. Uh, just so you know, that's additional fault. Ah, ah, uh, no Okay, all right. Okay. Uh, okay, all right. Am I where? And how is your uncle? ṣé o máa me for mi fún ẹ the ah, problem may almighty god bless you all right ó yes come in. I'm so Uh, uh, leave the door open please kí ló wá ṣe bí báyìí. nínú ilé olúwa in a church founded and owned by my own father. Your father is not around. Um, stop! Stop! Stop this! Stop it now! Stop what? All of this that you're doing. Stop it, please. Are you joking? No, I am not joking. You need to stop this right here and right now. <laughs> Get your hands off me and get out of my office. Out, please, out. Toye, <laughs> did you just eat my hands off? Yes, I did. tó o bá tiẹ̀ ní respect fún mi tó o ní respect fún ra ẹ̀ ṣé kí ẹ kò ní respect fún ilé olúwa ni. My day has been shitty already. So mo ní fẹ́ kó hard sí problem Luckily for you, I am not on it today. So. What do you want? Money. No, no, no, no, no, no, no. I do not have money to give you to do drugs, okay? Toye, don't dare me. Don't even dare me. Jesus told me, pay. Doing drugs is extremely dangerous. I do not need your opinion on how to live my life. Toye, Toye, be warned. Be warned! Be warned, Toye! I need 350,000 naira only. I do not naira. have that kind of money, okay? Níbo ló ti fẹ́ kí n ti rí? 350,000 naira of the person boxing on me naked. Stop, fine, stop. I'll send it to you. Now. I'll send it See, I'll send it. I mean in less than 60 seconds. Fine, I'll send it. You can go. Get out. Hi, oh, How Yes, you know what? Let, let us pray. and no traces. All wet. bàbá Baba. Jacob kó wọlé. bíi nọ́ọ̀sẹ̀sì wọlé lè. tó disturb mi. àgbo bẹ́ẹ̀ kí ló ṣe. torí pé nobody that with me. àmọ́ ojú ọmọ tí mo like mi ò bá ti ní kọ́ wá gbé e àmọ́ mo mọ̀ kó o máa padà wá bí that is the reason why I did not bother myself. Uh, no, no for so gbogbo Baba. Allow it, Baba. excuse me. Tommy pé ṣé gbogbo owó tó jẹ òun ni two hundred and fifty thousand naira baba i go need fixing abeg. tómi pé tó bá jẹ́ wípé bí àwọn kọ́sítọ́mà mi tó kù ṣe ń ṣe ni wọ́n ṣe ń ṣe kọ́mpínì mi ò ní nítorí kò sáwọn. ìrònú abeg ah, now abeg ah, boyfriend mi ló ń wo inú àkáǹtì mi tó wọ gold mi náà ó ti jí ẹjọ́ now i need this thing bad bad. tó ní pé ìwọ ló fa gbogbo nǹkan tá à ń sọ yìí náà this whole company lè di tiẹ̀ electrical overtime <laughs> àmọ́ o ṣáà ṣe bó ṣe wù ẹ́ gbogbo nǹkan tó ń wò yìí tọ́jú ẹ ló máa. Ah, ẹ stop ẹ. n ah. Ah, kì í ṣaṣẹ́wó náà. no no ó gbá mi lọ́wọ́ nìyẹn nìyẹn ó gbá mi ní now get out of my office get out. màmá bìnrin mo ti gbọ́ mo ti gbà mo ti gbọ́. Eh o ṣọ́ọ̀pù ti gbọ́ now you are talking báyìí tó dẹ̀ ti gbọ́ nǹkan tí n bá fẹ́ òun ló máa kọ́ ṣe so go down low just go down low. okay ẹ ti stand by mo máa send live location sí ìṣèṣì ẹ wá gbé mi bí ti wà ẹ ṣe. Hello guys. Ah, ọjà ti wà nílẹ̀ o. Ọjà ti wà nílẹ̀ rẹpẹtẹ. Okay, I'll see you guys soon ẹ kú o I am sorry. Sorry for what exactly? ká lọ sọ́dọ̀ doctor. And, what? And you switched off your phone. Hmm. Ọlátòyè sọ fún mi ṣé ò fẹ́ kí n di ọlọ́mọ láyé ni? Kí ni nǹkan tí mo ṣe fún ẹ gangan? Mo ti sọ fún ẹ kó má bínú. Okay? Something came up. Something came up. Tóyè nothing came up. O kò mọ̀ ọmọ máa fìyà jẹ mí ni mo kí ni nǹkan tí mo ṣe fún ẹ ṣé mo ṣe ẹ tẹ́lẹ̀ ni oh so, so because you know I love you that is why you are treating me this way Toye. It's okay. Leave me alone. <laughs> àwọn fọ́tò tí mo máa ń wò nígbà tí o sì ń lé òun ni mo fi máa ń rántí ẹ tí n bá ti ń wò gbogbo ìgbà mo máa ń rántí ẹ ni. bẹ́ẹ̀ ni. ilẹ̀ ṣọ́ọ̀pù ò jẹ́. ẹ ṣọ́ pé yes of course ma ah ṣé o kó mi ò mọ́nà dára. okay in that case let me have a taste Tell me more. how good you are at cooking. Hmm. Hmm. hmm. What happened? Kí ló ṣẹlẹ̀? It's yummy. Bàbá tí mo ní kó wá jẹ ó lè jẹ Ah, orí it's very very delicious. Very very delicious. O lè dáná tó Trust me, I'm a good cook. Ṣé àtijọ́ tí ẹ jẹ́ kí èmi náà jẹ́ Very very delicious. Rájọ́. Wow. Wọ́n àwọn ọ̀la máa You are too good. Àwọn ò dáa òfin spain ìbẹ́jì láti kí káyọ̀dé wà àpárá. Àjàní ní jẹun ẹkú tó tutù. ojú ọbẹ̀ máa ń mi ò padà rí. Hmm. nígbà tí èsì pọ́wọ́ yí padà irú òde yìí tí kú láyé. Hmm. àṣé ọjọ́. àmọ́dún madam. ẹ ra sá. immediately táwọn boys mi kọ́ àwọn ọmọ ẹ̀ dé ọ kan náà ọmọ ẹ̀ ọmọ ni nítorí ẹ̀ mo ṣe ṣọmọ tèmi ló yẹ kó máa kó mọ́ tẹ́yìn ò bá wá pé kí bí. lóòótọ́ àwọn ọmọ ni wọ́n máa ń fẹ́ dán ọ̀rọ̀ pálapàla wò kò yẹ ká máa bárò àwọn ọmọ yín láàrin àwọn ọmọ burúkú yẹn ẹ bá mi pè kẹ bá sọ̀rọ̀ nítorí pé wò gbọ́dọ̀ mú station yìí mọ́ o. ẹ ṣí sà mo kú ti gbìyànjú èmi àti bàbá ẹ ti gbìyànjú àmọ́ máa dúpẹ́ náà ni ẹ ṣe mo dúpẹ́ mo mọ́ lóore o ọlọ́run á bá mi san yín lẹ́san lágbára ọlọ́run ọmọ ò ní dà yín láàmú. ẹ máa bá a sọ̀rọ̀ náà ni a gbọ́ lábára ọlọ́run. ò dàsà ṣé mo lè máa mú lọ́sìn. ẹ mo ti pe àwọn boys mi pé kó lọ release ẹ so ẹ máa bá a ní kántà. ò dà ẹ ṣé mo dúpẹ́ sá ẹ ṣeun ọlọ́run á túbọ̀ máa wà pẹ̀lú. wọ́n bá ń pè ní lónìí fún ràìràì ó yẹ kó pa fún rẹ̀ mọ́mí like I said àwọn guys yẹn kidnap mi lọ síbẹ̀ yẹn ni o àwọn ọlọ́pàá yẹn parọ́ mọ́ mi ni wọ́n parọ́ mọ́ mi ni. jésù tó mi wá òtítọ́ the truth is that i am not ready to have a conversation with you tonight máa lọ yàrá lọ sùn mm, go to bed. Okay. ẹ ò rẹ́ni tí wọ́n ń pariwo a ti délé mo ti ní kó máa lọ sínú yàrá ẹ̀ lọ́sàn because the truth is that me ti ẹ̀ fẹ́ bá ro ẹjọ́ kankan. ó dáa lọ́wọ́ aṣọ yín dé láyọ̀. mo ti bọ̀ èmi náà á máa ṣọ́ máa lọ tilẹ̀kùn yàrá ẹ̀ lẹ́yìn sọ kò ní ríbi bọ́ta lọ bí kankan. It's okay there. A máa retí yín lọ́la. Ó dáa. ọ̀rọ̀ iṣọ́ mi lẹ́nu ó buyọ̀ sí n kò rí i. ṣètò wọn epo ní tàbí àìrówó kí ló fa ọmọ onílé ọ̀nànà tó ń hùwà ìbàjẹ́ kí ló dé náà kí ló dé kí ló dé tó mi wù. It's never my fault. It is your fault. How? Ah, Kádìpẹ́ ẹ ti fi ọwọ́ tó fẹ́ fi mọ́mọ yẹn látijọ́ yìí ni kò ní máa ṣe bá ti àbàṣà bó ṣe ah, ṣe yìí. Ah. Ah, ah. Mọ̀mí, mọ̀mí. Wọ́n ní àti kékeré la ti ń pẹ̀ka ìrókò ìgbàlẹ̀ títí kékeré pẹ̀ka àrókò jésù tòmí pè ní kò ní di ìtapá òkà báyìí mọ́. ní sùúrù we continue talking to her a máa máa bá a sọ̀rọ̀ náà ni i will talk to her. you will talk to her yes ohun tí mo ti ń gbọ́ láti ọdún gbọ́n ìdìyẹn you will talk to her you will talk to her yìí náà ni. ní sùúrù máa bá a sọ̀rọ̀ jésù tòmí pè jésù tòmí pè sọmọdé yóò jí ni. Ah. jésù tòmí pè lọ́tún sọ. So ṣọmọdé yóò tí ì jí ni àníkẹ́ fọwọ́ líle mọ́mọ́ láti kékeré wọ́n kọ́ wọn ṣe bẹ́ẹ̀ èmi ni mò ń ṣèṣe ìyá mo ṣèṣe bàbá wọ́n sọ mí di ìyá burúkú kalẹ̀ wọ́n á ṣe jésù tó mi pè jésù tó mi pè wọ́n kúkú máa lọ máa fọwọ́ ra lórí náà ni kí ni wọ́n fẹ́ ṣe. dadi dadi dadi good morning dadi. What is good about this money? Daddy, mo nǹkan tí wọ́n mi ti sọ fún yín o. Ẹ̀wọ̀n àwọn káìsì kidnap mi lọ síbẹ̀ ni àwọn ọlọ́pàá ẹ̀ wá parọ́ mi. kidnap ẹ lọ síbẹ̀ yẹn. Àbí bẹ́ẹ̀ kọ́? Nígbà tó tún wá force láti máa mu drug. Mm. Huh? Jésù tó mi pè kí ni nǹkan tí èmi àti màmá ẹ kí ni nǹkan tá a ṣe fún ẹ gan can you please tell me specifically n tá a ṣe fún ẹ tó fi rò pé ṣe ló yẹ kó máa bà wá lórúkọ jẹ́ kí la ṣe. Daddy, I'm sorry. You are sorry. Have I not been providing for you? Eh? Or what else do you want me to do for you? Ah, Jésù tó mi pè. Daddy. I show you the right ways of the Lord and that of the way to righteousness. You refuse. Eh? wá sọra ẹ wá sọra ẹ di n tó ń wọ̀n ẹ́ o ṣe ṣe ṣe ṣe ṣe ṣe wọ́n lé ẹ kúrò ní skul àwọn ọmọ ìjọ tó sọ̀rọ̀ ẹ di topic wọ́n fi ẹ́ ṣèwàásù káàkiri ó wá di kàndánù rẹ sí O jẹ́ kí èṣù kó kó kó sọ ẹ́ di ọmọ tí wọ́n fi ń bú pásítọ̀. Eh? Let, let, let me tell you. What, what is it? I'll oh, change. You will change. Huh? Do you know how many times you've been saying that? I promise this is the last time Mama changed and I am promising. You promised. <laughs> Do you know how many times you have promised? Look, let me tell you. Eh? If you refuse to change, I'll make sure henceforth all those privileges that you have been you know you have an access to will be stopped. Daddy, please. Ogbani. Daddy. Look, look, look, look here. Look here. Go and clean yourself up. Go back to school. And do the right thing. Daddy, please. Daddy, please. Leave me alone. Daddy. Daddy, please. Daddy, I will change. <laughs> change. Daddy, I'm sorry. <laughs> ah, kí oh Jésù ṣàṣàánú. Mi ò. Hmm. Báwo wá ní báyìí? <sighs> Bákan náà ni o. <sighs> Bákan náà bí báwo. Hmm. Bọ́ kí ni Dr. Lua sọ? Twice now, a missed miss appointment, Dr. Olu. Oh my God. You know, I don't get it. Tóyè kàn ṣe bẹ́ẹ̀ ni pé ọmọ bíbí ò jẹun lógún. I don't know. But kí ló dé tó fi ṣe báyìí? I don't know. Um, he keeps talking about prayers, prayers, prayers. Yes, I believe in prayers. But prayers without hard work is dead. Anyways, Maria, I can understand. You know, this man, me or mommy, Maurice, mọ̀ reason tó jẹ́ pé àwọn ọkùnrin wa yìí wọ́n máa ń bóyá wọ́n máa ń enjoy pé kó máa frustrate wa. I don't know. Why? but wọ́n ni màá bá sọ̀rọ̀ don't let this get to you okay. thank you please. Maria uh-huh. don't worry I will help you to talk to Dr. Olu so wọ́n lè fún ẹ ní appointment mi tó máa convenient for ẹ. thank you so much. are you fine. very fine. okay thank you so much. Um, mo appreciate kind words. Eh? Yeah, um, uh, my bad Emma, má bínú kí ni offer water or juice please. Hey, that's okay. Abi. Mami Chiyo. Ah, no problem. Anything. Ẹ ṣá mọ̀ pé ilé Ọlọ́run ni bí a kì í mọ tí ń bí. <laughs> Ah, ah, Jésù á wà pẹ̀lú Amen. Hmm. How long? Eh? Amen, Lord. Amen. help yourself. Juice. <laughs> I will help myself. And, uh, Thank you. Jesus is. Tóbi pé kí ló ń ṣe mí báyìí àti pé ìgbà wo ló wọlé. Um, I came in a few minutes ago. God. God. God. Kí ni nǹkan tó fẹ́? Are you going to keep tormenting me forever? On the contrary, I'm not here to torment you. So why are you here? your dad? Yes. What for? Daddy to cut me off my allowances and privileges. Kí ni nǹkan tó ṣe? Just some misunderstanding. Jason told me, Yes. I know you so well. You'll believe it. You're daddy's girl daddy ò ní cut her off for just mere misunderstanding so if you need me to help you you need to come out plain to me. okay Um. ló wá kó èmi àtàwọn ọ̀rẹ́ mi Maybe tá a ti ń ṣe listen to yourself no ṣùgbọ́n nǹkan tó ń sọ jáde lẹ́nu ẹ̀ you're not a common girl. You are Pastor Kayode's daughter. should be caught doing some certain things. Is this coming from a man I who... I am just saying. Calm down. Calm down. Calm down. Okay, fine. Fine. Fine, My bad, ẹ bá daddy sọ̀rọ̀. Okay? And this time if I do, we are evil. We cannot be evil. We can never be evil. get that straight into your skull. I... I have apologized to you a thousand times. And if you want me to apologize another one thousand times to you, I would. You know, I just wish I can undo all that has... But you cannot undo them, right? to my dad and I'll cut you some slack. But we cannot be evil. Never ever. Never. Mommy. bọ́nbá ń pè ní lónìí fún ràìràì ó yẹ kó pa fún rẹ mọ́. ah mami. ah ọkọ mi. yes ma. ẹlẹ kí ló dé. ah kò kú sí nǹkan kan. Ah. Eh, bí mo ṣe jáde ajé tètè bò bàjẹ́ bá ní ra nǹkan bí àtàwọn nǹkan pẹ́pẹ́pẹ́ kí n gbé fún yín. Ah, ee eh, o ṣe ọkọ yes ma. o ṣe mo dúpẹ́ àti àti máa wá máa bò bàjẹ́ o káre. mo tún ń lọ náà nìyẹn. kí ló dé. Eh, iṣẹ́ ò tí ì tán máa wá pẹ́ délé ni. kí ló ṣẹlẹ̀. olóníbàárà mi kan tó máa ń rèé èmi dò ló yàn láàyò kí n máa gbóhùn káàkiri láyàjọ ọjọ́ ẹni báyìí la máa rìn rìn báyìí sọ máa pẹ́ kí n tó dé. Hmm. wàá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. nǹkan tó wà lámà mi. má fòrò rìn o ìlú ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀ o. mo ti bọ́ màmí. ìlú ò fara rọ o. mo ti bọ́. Hmm? mo ti bọ́ màmí. ọkọ mi ò ní ṣiṣẹ́ gbà o. àmín màmí. ò ní bọ́wọ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi a máa ṣọ́ ẹ. àmín àmín jésù olúwa wa. àmín ẹ ṣé màmí ajẹ́ ti Hello. Hi. I feel you are a spark. Sure. look good though. Thank you. um, make pè lórúkọ mi. Benga is my name. Do you have a condom? Excuse me? You want to buy? Sorry, I don't do... Uh, excuse me. I'm a clean girl. I'm just only. I don't do... not do Oh God, me okay? Show ṣe show. In our house. pẹ́ ní mẹ́sẹ̀jì o. Ah, bóyá dáàdì mi ni. oyin ṣe tán tán sìn yẹn. Ah, mo ti ń retí mẹ́sẹ̀jì wọn látẹ̀kàn. Jésù Jésù. Jésù ẹ gbà mí ẹ gbà mí ah, ẹ gbà mí o mo dánrọ ah, ah, Jésù mi Jésù mi mọ́mí. mi o tani mo ṣe tí ó darí jí mi tí àìwọ̀ pọ̀ tó báyìí Jésù. Jésù tó mi pè. ẹ̀ṣẹ̀ wo ni mo ṣe Jésù tó mi pè. ìgbàgbọ́ yín sí ṣé bẹ́ẹ̀ náà lè máa sọ fún èmi àti àwọn ọmọ ìjọ pé God often give his toughest trials to his most beloved. Mummy, èmi nígbàgbọ́ wípé pẹ̀lú àwẹ̀ àti àdúrà sísítà mi máa yí padà wọ́n dẹ̀ máa jèrè ọkàn fún Kristi. Àmín Jésù. Àmín. Àmín Jésù. Àmín mú mi ó ti tó. Àmín Jésù èyí pọ̀jù fún mi. Èyí pọ̀ fún mi ó pọ̀ fún mi ìgbà tẹ́yìn ṣe báyìí sí kí nìkan tó fẹ́ kémi máa ṣe. ilé ìpọ́jú mu bí ṣùgbọ́n rẹ̀ gbọ́n ẹnu fídíò yẹn ìdẹ̀rù tó ṣe tó kù mo rí wọn mo rí wọn mi is okay. mo ní mo mọ tó ti rí ọmọ pọ́sítọ̀ mrs. mímí ẹnu wo mo fẹ́ fi sọ̀rọ̀ ṣọ́ọ̀ṣì. mímí ẹ̀dì gbàgbọ́ yín mu wọ́n máa change. òdìbò. wọ́n máa change. jésù jésù jésù ṣàdúgbò mi olúwa bọ́bá ń bá ní yẹ àfún ẹ mọ́ ẹ ò rẹ́ni tí wọ́n ń pariwo ní ìgboro. John torí Ọlọ́run mo need help yìí this particular one is very important to my life please. ẹ bọ̀ ṣe bó sọ fún kó máa bá mi bá ẹni yẹn please now do this for me. Oh, ṣé kí n ṣe pé Of course, ìwọ ni. You were so loud. Oh, I'm so sorry and I tried to keep it low. Má bínú. Anyways, um, overall, lọ́jọ́. I need to get my day started. Yeah, I know. Oh, it's just past five in the morning. Yeah, <laughs> I need to get going. Um, what if tí bá connect ẹ engineer Thomas to mobile bẹ̀ Wait, you've been listening? Yes, I heard everything. Do you want me to help you or not? oh, serious. Hello, Engineer Thomas. Yeah mo fẹ́ rí yín ni. obviously mo mọ̀ pé àwọn yín àti àwọn ọmọ yín ti lọ fún vacation. àfi tó bá jẹ́ wípé ẹgbọ́n mo sùn nìkan ló kù. <laughs> Um, ṣé kí n wá rí lọ́fíìsì oh, Okay, that's fine. Actually ẹ take care for real. for real. kí o bó baby. o they're pick calling now. no it's, it's, it's fine o ti fẹ́ mi fẹ́ máa receive àwọn calls báyìí tí bá so I can perform. How pa fún mi. báwo ni máa pa fóònù. o is everything okay. yeah yeah i'm fine kò cool. Toye, why not pick your call? I'm eating. I'm eating. Here we go. Àmọ́dún ẹnjìníà. mi pé báwo ni àwọn ilé. mo wà òkè ẹkújọ mẹ́ta ẹ wo ṣé mo fẹ́ ṣe mí ṣá. Ah, ah, kí ni mo ṣe. ẹ̀yin wo tẹ́ ẹ̀ rí mi tẹ́ ẹ̀ béèrè mi látọjọ́ ẹ̀. iṣẹ́ ni má bínú mo pọ́ mo dáadáa ni ẹ. a good girl. <laughs> ẹ ṣe um, ẹnjìníà mo need favour yín o. favour mi. Yeah. Ah, ah, more than now. Say it out, then it's done. Ẹ um, cousin Mary Gbenga. Oh. Gbenga meets engineer Thomas. Young man. Yeah. How are you? I'm fine, thank you, sir. Nice to meet you, sir. I'm Gbenga. Okay. Yes, sir. Yes. Um, engineer Lara, àwọn tí wọ́n bid for contract AC àti water heater àwọn hotels tẹ́ ń kọ́ bíi six states ní ìlú yìí cousin mi wà ń bẹ̀. Hmm. kí lorúkọ company yẹn náà. Freaks Enterprises. Freaks. Um, ah, kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ mi báyìí kò sórúkọ yẹn bí o. No, mo wá mo submit fún secretary yẹn. Really? Bẹ́ẹ̀ ni mo submit sir. There's nothing like that here. Freaks sir, Freaks. Rí nǹkan tó jọ bẹ́ẹ̀ mi so anyways anyways mo ti promise our companies. Ah, ah engineer Mubolaji Thomas ah stop it You know I want a promise yẹn ẹ lè fún wọn ní nǹkan míì ah ẹ má ṣe yẹn wà níkàáwọ́ yín ẹ lè ṣe ah ẹyin náà mọ̀ náà ẹ ah engineer. ṣáà mo ṣe máa ń ká mi mọ́kọ́ náà. Ah, what can I do? What can I do? You can do it. a jọ̀ọ́. Um, engineer. Okay. Deal. <laughs> Ah, yes! But a máa san half tẹ́ bá ti kó ọjà wá ni. So mm-hmm. once you are done with your installation, la ṣẹ̀ṣẹ̀ mm. máa san balance. Ah, <laughs> no problems, no problems. So you'll be supplying about eight hotels across the state. Yes àwọn hotels wa. my goodness oh my. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe gan. ìwọ náà ló yeah i know that's fine congratulations. thank you. <laughs> so excited about this. Yes, I'm here. Yeah. yeah! Oh, I'm so excited about this. <laughs> oh. oh, <gasps> finally. Finally. Oh, ṣì dàbẹ̀ pé mò ń lálàá. <laughs> Bóyá àlá ni. No, àlá Show <laughs> me how long tí mo to get contact my. Mm. Well, there you were. Thank you. um, kí wá ni next step báyìí? Well, next step would pé kí n lọ wá bí mo ṣe máa get gbogbo supplies bear. Iṣẹ́ Mm. I want in on it. Equal partners. Can I say no? Then I'll give you something afterwards. No. Mi ò gbà. That means pay me àti ẹ̀ ajok me pín owó yẹn equal nìyẹn. You bring half and I get half. Mm. No problem. How much would that be? Mm -mm. Since we're now business partners, Amajo mu ojú ajé kò ní sọ Yeah, we'll go there together and find out. Okay. Deal. Deal. Yeah. Sure. <laughs> Let's make a toast. Yeah. It's a great partnership. It's a great partnership. <laughs> ìjímèrè tó ń kú gbogbo igi. Baby, you know the shame. Ìwọ ọmọ onílé ọlọ́nà. Gbogbo ojú ló ń wò ẹ́ o. Kí ló ń dé torí ìwòran? Àwòkọ́ṣe rere ló yẹ kó jẹ́. ṣe ti ń as you can see yes ń jáde Oh, yeah. anyways I would be so brief about this visit. look tó bá jẹ́ pé kí n bá ẹ bá dáàdì sọ̀rọ̀ ni you know uh, and said. that is not why I'm here. so why are you here mo ní ìdòwò. Look, I do not have a dime to give you, so please leave. Mm-hmm. I'm not even here to collect a dime. Jesus Christ of Nazareth. Jesus Tomete, how long do you want to keep punishing me? But it's so funny? I am sorry. I am sincerely sorry for all I did, please. 2.5 million naira. Mo ló ti fẹ́ kí n ríra ọdún owó <laughs> Honestly, I don't know and I do not care. Nǹkan tí more money, ni before the weekend, kó and tell me all Nonsense. Just a me, tell Stop! tell me, tell me. Hello? Ṣé ti asáré rówó tí mo béèrè lọ́wọ́ ẹ̀ ni? Ah, that fast. Forgive and forget. Ọ̀fọ́n <laughs> ni. Èmi ò lè dáríjì ẹ o. Ah, kò sí dáríjì lọ́wọ́ tèmi o. Ọlọ́run ló ní dáríjì lọ́wọ́. Just get the money fast and get back to me. watching. Give me forgive. Forgive God. Uh, madam. Sir. Tẹ́ bá ní ni pé mo dá sí ọ̀rọ̀ tí ẹ̀ ń sọ. Bá forgive ẹni tó ṣẹ̀ Yeah, I forgive ẹ. Ẹ rí kẹ́ forgive you to ṣẹ̀ You ó máa ń jẹ́ live better life ni not bitter life you will heal in the process. Ẹ má bínú o. Èmi ò ní ìdáríjì kankan ní ọwọ́ tèmi fẹ́ fún anybody. Ọlọ́run ló ní ìdáríjì lọ́wọ́. After all he has put me through, ah no, no, no, no, no. Tí n bá ní ìgbà yìí lákòókò púpọ̀, mo ní personal experience kan tí mo fẹ́ share pẹ̀lú yín. Ṣẹlẹ̀ about twenty five thirty years ago when I was in school as a student in one of the tertiary institutions. I was um, a bright student, academically fantastic. I'm a likable person. All my HODs, my lecturer loves me. I'm one of their favorites. In fact, um, student pastor ni mi ń Yes. Okay, is that him? Is that him? yes, officer, this is him. You're Joshua, right? Yes. Okay, you're under arrest for rape. Officer, come him! Go! Go! Take him! No, sir. I did not rape anyone. You keep quiet! Nínú test ta ṣe fún Miss Abolade Roots, result jẹ́ ká mọ̀ wípé semen ó wà all over her body. That shows that there were some forceful entry. No, sir. Gbogbo nǹkan tẹ́ ń sọ yóò strange to see me. mọ nǹkan kan pa ẹ́. Mo fi Jésù Kristi mo fi now let me ask you kí ló fi sínú jẹ tí wàá tẹ̀lé sínú jẹ ní alẹ́ àná. mi ì fi sínú oúnjẹ èmi àti rúùtù lájọ jẹun. Hmm. let me let you understand something bàtà carry on test ariwo pé there were some substance suspected to be aphrodisiac found in her body system when her blood draw was done so sọ̀rọ̀ fún mi nípa yẹn. mi mọ kankan pa ẹ. keep quiet. ayé mi o ayé mi You ayé mi o ah. nítorí. Are you? So you are a rapist? No, no. I'm going somewhere, madam oúnjẹ tá a jẹ lálẹ́ ìjọ́ yẹn tèmi àti suppose victim jẹ èèyàn kan spike ẹ̀ up ni èèyàn kan fògùn sínú ẹ̀ ká lè high result ẹ̀ ló mú wa ṣe nǹkan tá a ṣe. there is no justification to what you did. a rapist would always be a rapist. can you please park and let me get down. okay okay if i will just pass this message across its important. you say um, forgiveness is not for those people that offended us is for us the victim Our tó ṣẹ̀ la forgiveness so we can heal be a better person not a bitter person we can heal properly huh? just take note of that. I said park. I will I will park the message is passed already but I will park you will come down now. Park! It's okay. Ṣé fẹ́ gbé mi No it's alright I will park. Bro, I'm still amazed. Have you been pé mò ń lálàá ni. Exactly. <laughs> As the matter no clear to you, now so it e no clear to me too. In fact, it feels like I'm seeing a film. <laughs> like I'm seeing a film. Uh, so, uh, Tomipi, let me talk to you later. Somipe, what is wrong with you? I'm okay. I'm okay. Baby, you know the shame. Ìwọ ọmọ onílé ọlọ́nà, gbogbo ojú ló ń wò ẹ́ o kí ló ń dé tómi wòran àwòkọ́ṣe rere ló yẹ kó jẹ́ ṣùgbọ́n I see you fine rich na so you ugly rich you turn yourself to. you see um, forgiveness is not for those people that offended us it's for us the victim Our tó ṣẹ̀ la ní forgiveness so we can heal. Be a better person, not a bitter person. We can heal properly. Huh? kí ló ń jẹ́ ẹlẹ́wà tó fi jólẹ̀ yéèyà abasa kí ló dé tó mi ṣàbàṣà kiri yìí ládẹ kí n ṣe pàjágbé ẹ níbi ọmọ rẹ. Jésù Jésù pé yes i'm going out uncle Toye will soon be here. so that a lè mú ẹ lọ síbi tó fẹ́ lọ by twelve ṣùgbọ́n. but daddy i don't know. Jésù tó mi pé we talk about this hmm? right there. yes. Coming. I Ẹ káàárọ̀ sà. Káàárọ̀ báwo ni Tóyè? Jésù tó fún mi pé. Won't you get Uncle Tóyè? Good morning, Tóyè. Um, don't worry, I will be with you all through today again. Cheye, I will soon be back, okay? All right, Daddy. Take care of yourself. I'm touching mommy. All right, okay, take care. All right, there. Bye-bye. abeg give me better price now abi make i go meet uh, ebuka for warehouse wetin you dey talk. Eh, no wahala na me i go meet another person if na the same thing na me i me i me i check around. abeg talk stop all this nonsense yoruba wey you dey talk comot something comot something make i know wetin you wan comot i want fifty. all right no wahala now thank you i'll call you later all right now yeah. How far? Okay. Yeah. Oh. I'm alright. Mm Um. I know it's not in my place to ask, but I need to know you. Who are you? Who am I? Yeah. Um, mo ní láti mọ ríyàn tó jẹ́. Because um, èmi àti ẹ ò lè máa jọ máa business papọ̀ kí n Considering the circumstance, Temi àti I feel it's only right for you to tell me who you are. So I don't end up making wrong conclusions about you. Wrong conclusions. You Ìwọ kọ́ ni ẹni àkọ́kọ́. Kò jọ mí lójú. Mo ti I'm mi lára. And I don't want to be that. Who are you? As you've known, my name is Jesus Tomi Kayode. I used to be a daddy's girl. mo dẹ̀ máa always wà pẹ̀lú dáàdì mi. My other sibling was always with my mom. But torí nature iṣẹ́ dáàdì, ó máa travel kiri. Ó ní ẹ̀gbọ́n kan tí ó bá wọn ṣiṣẹ́ nígbà yẹn. PA wọn ló jẹ́. I think I was about 15 years or so. One day. Who is there? Uncle T. me Tómi pé me pé. Uncle T. Jésù me pé. Ah. How was school? Fine, thank you, Uncle T. Um, Daddy said I should come and stay with you. You may be coming. Really? Can you please take me to the game market? Please? No problem. Okay. Let me quickly change. I'll call you. All right. Thank you. boys must have been tripping all over you. What are you doing? Wait, wait, wait, wait, wait, wait. As every given opportunity, idiot here shame me bushimu. It touches me anyhow, molests me, and has sex with me. Wait. And your dad didn't suspect anything? Not at all. He trusted him with me. Odemoboshi man saw. betrayal comes from people you trust. Before I turned 17, I was already a sex addict. Daddy be a minister, ministry he ah, too became a pastor. But I would always sneak to his office and make quickies. Please sit. Thank you. May Almighty God bless you. Yeah, mo fẹ́ and ẹni mo ṣe ní Okay. Sorry, nǹkan tí mo fẹ́ of my. ẹ mi ò ní fẹ́ kó She ṣe ìbínú or get me wrong at all. Can you go now? All right. Um, mọ̀ pé màá tiẹ̀ kàṣejọ wà. You know, I really do respect you. You know, mi ò dẹ̀ take any decision to bá ṣe pé mo jẹ́ kó mọ̀. You know, and that is why tí mo ṣe fi hàn pé kí take um, decision to wà lọ́kàn mi kí n pè é kí n sọ fún ẹ. Um, Jẹ́sìn You see, what we have going on between the both of us, I want us to I want us to put an end to whatever we have between the both of us. You know I am now a pastor. Okay, so all of this, it has to stop. Okay? Tóyè, kini ni nǹkan tó ń sọ jáde lẹ́nu ẹ̀? Ìgbà wo lo ti ń Jason tó mi pé kí tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ni mo ti sọ fún ẹ pé kó má fi ṣe ìbínú because o ti ń sàmì pé inú bí ẹ mo dẹ̀ sọ fún ẹ don't get me wrong okay we can't continue to you know. Um, Toye, I thought you said you loved me. ṣé wàá ń tàn mí ni. no see ojú ẹlẹ́dàá ẹ̀rí mi mi ò tán ẹ́. I honestly and sincerely love you. But you see, I am now a pastor. Okay? I need to settle down and focus more on God's work. Whatever we have is a distraction and we have to stop. Okay? God's work. Ṣé ètò ń ṣe pẹ̀lú mi ṣé kò ń ṣiṣẹ́ Ọlọ́run? Ah, àti wípé tó bá tẹ̀ fẹ́ settle down ṣó ní ẹlòmíì lọ́kàn tó yàtọ̀ sẹ́mi ni. Jason told me pé I cannot marry you and that is why I called you so we can put a stop to whatever you have going on. It has to stop, okay? <laughs> 我不会累。 Don't do that. Don't do what? why do you pay for sex? Um, when you can easily get it for free. A lot of guys will pay good money just to have a minute with you. So this story guy is now a pastor, right? Yeah. After renewing my life, Ọlọ́run Kuku, kú àìbínú ṣá. Jésù tún mi pè é. If you don't mind me asking, have you tried seeking for help? Because this story you just told me shows the abuse has really damaged you. Told me that you need help. You need help. hola fòwúrọ̀ ṣe ọ̀rọ̀ ìtàn ní bòdòlá kò sóhun tá a ṣe lóde That is your 2.5 million naira. okay now àti sọ gbogbo eléyìí spoke about this àti stop gbogbo so why you doing this but don ẹ ṣe yìí. má mi orí kọ̀kọ́ bẹ̀yẹ no ṣé mo parọ́ mọ́ ẹni sọ̀rọ̀ náà. èṣù bí. Hmm? iṣẹ́ èṣù pásítọ̀ tóyè iṣẹ́ èṣù ọ́ tómi pè é. I am grossly disappointed. I am highly disappointed in you. Gbọ́nà kí ló tún fẹ́ tó yẹ ká ṣe fún ẹ tá a ṣe? Nothing much, Daddy. Tó bá jẹ́ pé ẹ ti pay more attention sí mi nígbà tí mo wà ní kékeré ni. Tẹ balance iṣẹ́ Ọlọ́run àti responsibilities yín. Maybe I would have turn out to be a better person and not a disgrace to the family. Will you shut up? Gbé gbogbo ẹnu ẹ sọ́hún. Jésù tó mi pè, ìwọ lè la ẹnu agbárí ẹ kó tu ìtukùtù jáde ńbẹ̀. Níwọ! Jésù Jesus mí! Jésù gbà mí! Of course mo lẹ́nu ọ̀rọ̀ mo lẹ́nu ọ̀rọ̀ ẹ fi responsibilities yìí sílẹ̀ fún idiot olórí burúkú yìí. ṣé mọ́ọ́dún tí mo wà tó ti ń bá mi ní àjọṣepọ̀ ní olórí burúkú yìí way before I started my first period. Jésù Jésù oníwọ̀. sísè mi what are you saying ṣé mo yẹ oyún tí mo ti ṣẹ̀ fún. yé o tún ṣe oyún o ṣe oyún. oh you wouldn't know would you this is who I have turned out to be. tó bá jẹ́ pé hellfire náà ni mo fẹ́ end ayé mi sí and it's fine at least I will live my life to the fullest. No matter how far you've gone on a bad road, you can begin a new path whenever you want. Look how the bash are. Kebash. <laughs> I'm sorry, me o mọ ojú yìí dáadáa. Okay. Ọlá ìtàn Joshua, Joshua le, the Poli. Josh, Josh. Kayo. Food already. Wow. Thank you, John. Thank you, Wow. Really. Bọ̀bọ̀ yìí, ó lè jẹun ikú tó tutù. Ó tí mo bá parí nǹkan tí mò ń ṣe máa jẹ́. Ìdí tí n tó lè padà sí ìdẹ́ tó bá jẹun tán náà ṣorí tí mo bá parí nǹkan tí mo ń ṣe mi ò ní lè jẹun torí nǹkan tí mo fẹ́ lọ san fellowship lálẹ́ yìí ni and mo ṣúọ pé ìwọ náà ṣáà ń bọ̀. Eh, definitely. <laughs> mi ì fẹ́ gbọ́ pé o lọ sí club lálẹ́ ilé ijó o. Ah, máa wọ mi ì ní lọ lálẹ́ máa wá sí shop. ok. nítorí báyìí ni ọlọ́run mi mo gbé ọkàn mi sọ́dọ̀ rẹ̀ yá ilé náà máa lọ jẹun kó ilé náà lẹ́yìn. ọjọ́ ṣọ́ọ̀pù jẹ. ẹ ṣọ́ pé ń sí. yes of course ṣé o rò pé mi ò mọ́nà dára. okay in that case let me have a taste kí ni mo how good you are at cooking. Hmm. Hmm. Hmm. What happened? Kí ló ṣẹlẹ̀? It's yummy. Boko. Bàbá tí mo ní kó wá jẹ ó lè jẹ náà. Ah, orí pin it's very very delicious. Very very delicious. Ó lè dáná tó báyìí. Trust me, I'm a good cook. Ṣé àtijọ́ tí ẹ jẹ́ kí èmi náà jẹ́ ẹ̀kọ́? Very very delicious. Rájọ́. Wow. Wọ́n àwọn àlọ́ máa jẹ́ o, má jẹ méjì. You are too good. Ah, ó oh, o ti ń stay ní bẹ́ẹ̀dì láti kí káyọ̀dé wà máa para. yes okay is that you is that you. yes officer this is him. you Joshua right. yes sir. okay you're under arrest for rape. no sir I did not rape anyone. you keep quiet. new test tá a ṣe fún Miss Abolade Roots result jẹ́ ká mọ̀ wípé semen ó wà all over her body that shows that there were some forceful entry. no sir gbogbo nǹkan tẹ́ ń sọ yóò strange sí mi mi mọ nǹkan kan ń pa ẹ́ mo fi Jésù Kristi mo fi búra. now let me ask you kí ló fi súná jẹ tí wàá ti miss fruit jẹ ní alẹ́ àná. mi ì fi nǹkan kan sínú oúnjẹ. goodness. Joshua. Joshua. I am sorry. I am very, very sorry. I look for you. I look for you to no avail. Sorry, what happened? n tó ṣẹlẹ̀ ní alẹ́ ọjọ́ yẹn still haunts me till tomorrow ever since I've accepted the Lord Jesus láti ìgbà tí mo ti gba Jésù Kristi sínú ayé mi ni mo ti ń wá ẹ káàkiri. It's okay. That singular act of yours, I spent thirty years of my productive life in prison. am sorry. That act of yours wasted a whole generation. The unborn children, the wife I supposed to have gotten for myself 30 years ago. You killed me. You killed me. Joshua, I'm sorry. I'm sorry. Find a place in your heart to forgive me. I'm sorry. I forgive you, seriously. But can you tell me, why did you do it? I never meant to harm you. Yes, I didn't mean to harm you. Honestly, it was a bet. I mm-hmm. want àwọn ọ̀rẹ́ mi ni wọ́n sọ fún mi wípé kò sí bí mo club and I said I would do Only moon mú mi tí mo fi fi nǹkan inú oúnjẹ ẹni alẹ́ ọjọ́ yẹn I actually mo fi drug sínú oúnjẹ ẹni thinking that tó o bá jẹ wàhálà màá lè lé ọ lọ sí club yẹn but unfortunately you didn't eat until we left the room. àṣé ọjọ́ ló pẹ́ àmọ́ ọdún. àṣé ọjọ́ ló ń pẹ́ o ìní bò wá dọ̀la ọ̀la máa tó pé ọ̀rẹ́ mi ṣèkàṣèkà máa yọ láyọjú. bọ̀bọ̀ yìí ó lè jẹun ikú tó tutù. Hm, tí mo bá parí nǹkan tí mò ń ṣe màá jẹ́ ìdílé tó lè padà sí ìjẹ́ tó bá jẹun tọ́nà. ha torí tí n bá parí nǹkan tí mo ń ṣe mi ò ní lè jẹun torí nǹkan tí mo fẹ́ lọ san fellowship lálẹ́ yìí. so torí pé ó wá jẹ́ létà ó wá há yẹn òun ló jẹ́ kó ṣe tó ṣe yẹn tó jẹ́ kó rèpù gẹ̀ yẹn. máa pín níbẹ̀ lóòótọ́. pàṣọ ẹ jọ̀wọ́ máa fi pàṣọ náà yó. Tell me, boy, what are you thinking? Inga. She pé lóòótọ́ lọ́lọ́run fi mi ṣe pàṣọ fún dáadé torí gbogbo nǹkan tó ṣe fún màá yẹn. Ah. ó lè jẹ bẹ́ẹ̀ ó dẹ̀ lè má jẹ bẹ́ẹ̀ ọlọ́run mọ bó ṣe ń ṣiṣẹ́. Sure. tún mi pé Are you even trying to seek help at all? Why not? If you promise to stay with me through it all. Ọ̀rọ̀ ìtàn kò sóhun tá a ṣe tó pé. pàṣán tá a fi nà yálé. ó ń bẹ lókè àjà fún yàwó. pàṣán pàṣán ayé ẹ máa fi pàṣán náà lóò. Paixão, paixão, ẹ jọ̀wọ́ ẹ má fi paixão nà mí o. Bó bá jẹ́ ìwà ni mo ti ṣì ẹ ti bí ọmọ mú mi. Bó bá jẹ́ṣẹ̀ ni mo ṣẹ̀ dákun ẹ̀jẹ̀ ìbúrẹ́ o. mi ò mọ̀ pé àmọ́dún kì í jìnnà. passion passion ẹ má fi passion náà mi o ayé mo bẹ̀bẹ̀ passion mo ní passion ẹ má fi passion.